إلا من أتاه الله بقلب سليم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان يؤمن بالله واليوم الآخر وما يتوكل على الله فهو عصبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ربي اسرع لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان يفقه قوله موكوا pé a kú dédé àsìkò yìí ní akéké tí ó dáa jùlọ èyí tí Allah subhanahu wa ta'ala tó ní ká máa fi kíra wa nínú al-Qur'an al-Karim nínú suratu nisa chapter four verse number eighty six suratu nur chapter number twenty four verse twenty seven verse number sixty one pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu ìkí ọlọ́run ọba ọlọ́run ọba àánú ọlọ́run ọba orí rẹ̀ tí ò ní tán láéláé kó máa bẹ lórí èmi àti ẹnì kọ̀ọ̀kan wa a sì kẹ́sẹ̀kẹ́ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ọba kó lórí òjíṣẹ́ allah àtòun àti àwọn aráalé wọn títí di ọjọ́ ẹ̀san àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ọ̀nà mọ̀ rẹ̀ tí wọ́n tẹ̀lé ìmọ̀ràn tí ó fún wọn àbí Allah subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa lórí wọn títí tó dérí èmi àti ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo ẹ̀yin olùwò mi ẹ̀yin olùgbọ́ mi mo bí Allah subhanahu wa ta'ala ọlọ́mọ mọ́jà parí sẹ̀mí ayé wa sínú kẹfìrí ọ̀làlá ilaha illallah ìdánilẹ́kọ̀ọ́ wa lé ní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala yóò mọ̀ lọ lórí pé ẹni tọ́lọ́hun nídìí tóun náà sì nídìí ọlọ́hun àtẹni tí ò nídìí ọlọ́hun tọ́lọ́hun sì nídìí òun náà eré ìlàmọ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ fún pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ẹni tọ́lọ́hún nídìí ẹ tóun náà sì nídìí Allah ẹni tí kò nídìí Allah Allah sì nídìí òun náà àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó sàyẹ̀kún àgbọ̀yé fún wa tí a bá lọ wo alukurani látòkè délẹ̀ láti suratul Fatiha títí dé suratul Nas ìran méjì péré náà ni ọlọ́run bá mọ́ sábà sọ̀rọ̀ wọn nínú alukurani Karim kò pé mẹ́ta rí al-mu'minun wal kafirun àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn sekínì àtàwọn olùkọ́ ti Allah subhanahu wa ta'ala tún wọn nígbàgbọ́ òdodo sí tí túmọ̀ sí pé ọlọ́run specialize ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó ṣàlàyé nípa àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ó sì ṣàlàyé nípa àwọn tí wọ́n jẹ́ aláìnígbàgbọ́ bí àpẹẹrẹ tabawo ní sọ́ọ̀tù Baqara Quran chapter number two ní sọ́ọ̀tù Baqara ááyà ẹlẹ́ẹ̀kẹta títí di ẹlẹ́ẹ̀karùn-ún lọ́lọ́run fi sọ́ọ̀ ọlọ́run ní alẹ́dínà yu'minuna bil ghaibi wa yuqimuna salata wa mimma razaqnahum yunfiqun والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم wàhùláhìkà humulmufulihun. sọ́ọ̀tù bákọ́rọ̀ chapter number two verse number three up to five ọlọ́run ọba ní pé wàlẹ́dínà yúmínú nàbí bìlọ́wẹ́yìn àwọn tó yẹ kí wọ́n nígbàgbọ́ òdodo pẹ̀lú tọ́pamọ́ àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo pẹ̀lú nǹkan tí ó pamọ́ fojú wa ara ẹ̀ làlìjánà ń bẹ ara ẹ̀ níná ń bẹ ara ẹ̀ ní ìgbádùn nù sáré ń ìrìn àjò náà sáré ń tọ́ pamọ́ fojú ẹnibọ̀dì wa ni tọ́yẹ́ pé òdìjọ́ tá a bá débẹ̀ tá a ní padà wá sí bímọ ní ọ̀sẹ̀ tó dá sí wa lójú. ara àwọn tó fún ojú wa láti rí sángílítì báyìí láyé tá wà lọ́ọ́lọ́ọ́ báyìí òun ni Allah agbára rẹ̀ láti mọ̀ pé ń bẹ gbígbé sámàdú àtìlẹ̀ àwọn ẹ̀dá rẹ̀ lóríṣiríṣi makolokọ́ọ̀tì àwọn ẹ̀dá rẹ̀ tó dá láti mọ̀ pé ń bẹ àwọn agbára rẹ̀ tí ń lò àtàwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ̀kalẹ̀ tí sì ń ṣẹlẹ̀ lẹ́nu láti mọ̀ pé ń bẹ ká tó lè di pé àárí ọlọ́run ọba ọmọ àlìjẹ́nà ni ó rí lọ́jọ́ náà lọ́hùn mo bí Allah kó fèmí àti sínú ẹni tí ó fojú rí Allah subhanahu wa ta'ala nínú ọgbà àdẹ́ra ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni alladina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú nǹkan tí ó pamọ́ ẹ̀dìrì ọlọ́run bá ní pé wa yuqimus salah wọn a máa kírun wọn ẹ̀dìrì wọn kírun wọn yọ sàká fami mọ̀rọ̀ sákìnnà ahum yunfiqun wọn tó bá sì tún ní náà wọn tún ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala coordinating conjunction wọ́wùlẹ̀ atif ọlọ́ni wà lẹ̀ nínà yúmi núnà bímá unzila ilayka àtàwọn tí wọ́n nígbàgbọ́ òdodo pẹ̀lú ń tà sọ̀kalẹ̀ ilayka fún rẹ̀ muhammad sallallahu alayhi wa wà má unzila min qablika àti ń tà sọ̀kalẹ̀ kó tó di kúrò ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá tún dé ìyẹn gbogbo àwọn ọ̀rọ̀ tá a fi sí àwọn ànẹ́bí ọlọ́run ọba lẹ́nu kó tó pé wọ́n dé títí tó fi parí sórí alukurani nìkẹ́rì ọlọ́run bọba àlekè Allah subhanahu wa ta'ala ó láwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú àwọn ìwé wọ̀nyí ó ní pé irú wọn bẹ́ẹ̀ wọ́n sì mọ àmọ̀dájú pé ọjọ́ kẹyìn ń bẹ wọ́n mọ àmọ̀dájú pé ọjọ́ kẹlà wọn wọnú sáré wọ́n mọ àmọ̀dájú pé ọjọ́ kẹlà wọn lọ́ọ́ rí gbẹ̀sán gbogbo táwọn fi ilé ayé àwọn sí so ó ń jẹ́ kí wọ́n lè múra láti mọ ṣiṣẹ́ rí láti mọ ṣe àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala pa wọn láti pé kí wọ́n wá sí lórí ilé aláyé ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala ọlọ́run bọba àlékè ọlá kètì ìdúró fásitì nẹ́mbà fáìfì yẹn ó wà ní ulaika ala huda min rabbihim àwọn wọ̀nyẹn ni wọ́n ti wà lórí ìmọ̀nà láti ọ̀dọ̀ olúwa tó dá wọn àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú nǹkan tó dúró lè rí kì ṣe pé à ń yẹsẹ́ wo òrìfà sáwọn tí wọ́n ń tẹ pẹ̀ tàbí àwọn tí wọ́n ń tẹ omi o tàbí àwọn tí wọ́n ń tẹ tí wọ́n ní òòsàn tí wọ́n mi sẹ́rẹ́ sí o ká má sin àrìn yẹn gbọ́ yé o mo tọ́ lọ́wọ́n bá ń sọ ní pé àwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan tí ojú wọn ò rí nǹkan tó hide láti wà tọ́lọ́wọ́n fi pè ní jannatu ẹ̀tẹ̀rì the hiding ẹ̀tẹ̀rì ṣùgbọ́n fẹ̀mí ní nèmù nìyẹn jannatu nǹkan tó hide ẹ̀tẹ̀rì nǹkan tó hide fojú wa láti ṣe kí ni láti rí iná ara ẹ̀ náà lòun náà wá kò sẹ́ni tó ti rí ní ọlọ́run àbí Allah mọ́sí wa lọ́mọ náà ó sì kọ̀ọ̀kan wa lọ́mọ àlìjá náà ọlọ́run náà tó ń gbàgbọ́ sáwọn eléyìí ìran kan nìyẹn àwọn yẹn wọ́n ti wà lórí mọ̀lẹ́ láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀dẹ̀ ni wa ulaika humul muflihun àwọn wọ̀nyẹn náà sì ni wọ́n ṣe kí ni o wọ́n sòrí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala láti mí sì pé àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ànábì Muhammad sallallahu àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú nǹkan tó pamọ́ wọ́n gbà Al-Qur'ani gbọ́ wọ́n gbà àwọn òwe tá a sọ̀kalẹ̀ síwájú gbọ́ àrífà sí báyìí o kò sí ohun tí ń jẹ́ báyìí o ẹ àwọn gan mọ̀ fúnra wọn ní connaissance books connaissance books astaghfirullah forty plus mo tún wọ́n sọ fún yín ni pé àwọn èèyàn tó gbà àjọ wọ́n lé ní ogójì astagfurula ìwé ọlọ́run ọba ẹwà wà lùkùrán ẹnìkan ṣoṣo ọlọ́run fi rántí sí anabi muhammad between twenty three years láàrin twenty three years iṣẹ́ rẹ̀ dẹ̀ sakuléètì àti ìbẹ̀rẹ̀ ayé títí tí ayé òfin lópin torí pé mo tó ti kọjá sẹ́yìn kùránì sọ ọ sọ present tense ó tún sọ future allahu akbar ọ sọ ìṣe ìṣe tí ń ṣẹlẹ̀ lọ́lọ́ ó tún sọ nípa ìṣe tí ń túbọ̀ wá in fact ó tún sọ nípa past tense ó sọ nípa ìkan tó ti kọjá sẹ́yìn àwọn events lóríṣiríṣi òun ló wà tí alukurani karim tó sọ fún wa èyí tó sọ sílẹ̀ ipe yóò wá ṣẹ ó sì ń ṣẹ bẹ́ẹ̀ èyí tó sọ ipe ó ti ṣẹ kọjá àti èyí tó sọ pé yóò sì mọ́ ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà ni kurani testify sí tí ó mọ̀ fi yé wa pé glorious quran the book of allah alukurani lè karim ìwé ọlọ́run bá pọ́n bẹ́ẹ̀ kì í sì wé sí ọmọ èdè ènìyàn rọ ní ìdáyẹlẹ kejì ọlọ́run bọba àlekè ọlá ó mẹ́nubà àwọn kèfèrí lọ́kànrin àwọn olùkọ́ tiẹ̀ nínú alukurani lè karim so eléyìí náà ọsọ tẹ bá wò sọ́tù bákọ́rà kẹ́yìn náà chapter number five àbí chapter number two láti verse number six and seven ẹ̀dẹ̀rì ọlọ́run bá ní pé innalladhina kafaru sawa'un alayhim ansaritahum am lam tunsirihum la yu'minun khatamallahu ala qulubihim wa walahum azabun adhim ọlọ́run bọ́ba Allah wa ta'ala ó ní àwọn tí wọ́n kọ tèmi ọlọ́run ọba sàwáhù aléhìn bá àti ṣe dọ́gba lé wọn lórí bákan náà ni ó ṣe rí fún wọn à ń sáré táwọn bóyá ó ṣe wáàsí fún wọn bóyá ó ṣe kìlọ̀ fún wọn àmúlamù tó ń ṣeré hàn tàbọ̀ tẹ́ ẹ ṣe wáàsí fún wọn láàyò mìíràn wọn ò nígbàgbọ́ ẹgẹ́tì wọn ò nígbàgbọ́ so that means pé àwọn ọjọ́ kèfèrí wọ́n wà lọ́tọ̀ ṣé wàá rí mùmíní kèfèrí ni o àwa ní àwọn àsọmọgbé wọn lábẹ́ gbogbo ìran yòókù tó kù tá a lè mọ mú wá abẹ́ wọn náà mọ̀ kékeré wọ́n mọ̀ dúró sí i àbí Allah wa ta'ala kó jẹ́ kémi àtẹnìkọ̀ọ̀kan wọ́n wà nínú mùmíní olùgbàgbọ́ òdodo kọ́nà kọ́dẹ́ sàlẹ̀ fún àgbọ̀ yìí wa insha Allah bi kúrò àti láì mọ̀ ìyá mi ẹ mọ̀ bá mi ká lọ níbi apá kejì ọ̀rọ̀ mi. السلام عليكم ورحمة الله تعالى وبركاته